bọ̀tí láàrin yìí ẹ̀yin obìnrin ẹ̀yin obìnrin mo fẹ́ kẹ́ ẹ wòye sí tọ́lọ̀ ń sọ yìí ìgbésí àkọ́kọ́ ni pé ẹ bá wọn sọ̀rọ̀ olórí kunkun obìnrin ẹ bá a sọ̀rọ̀ ìgbésẹ̀ kejì ni ẹ lù ú mo fẹ́ kẹ́ ẹ wòye sí tí ọlọ́run sọ láàrin ṣé kì í ṣe pé ọlọ́run downgrade yín wálẹ̀ bá a ṣe máa ń pẹ̀lú ọmọ kékeré. pẹ̀lú ẹlù wọn ṣé kìí ṣe pọ́lọ̀ ń downgrade yín wálẹ̀ pẹ̀lú bá a ṣe máa ń tìrìtì ẹrú agásípòbìnrin tí ò bá ti gbọ́ràn òun àtọmọdé òun àtẹrú ẹgbẹ̀jọ ni wọ́n ẹ̀sìn ń retí kó o nílàkàì kó o mọ̀ pé ìyá ọmọ ní ọ́ ìyá ni ọ́ ìyá ò ní ọ́ ẹ̀sìn retí kó o ṣe làákàyè pé tá a bá bọ́ ọ sọ̀rọ̀ kó o jẹ́ ó tí kó o ṣe làákàyè má jẹ́ kọ́ ọmọ rẹ ó rí ọ pé bàbá àhun ó ní kó tẹ́wọ́ bóun náà ṣe máa tẹ́wọ́ jẹ̀pánkẹ́rẹ́. What a disgrace ìyẹpẹrẹ mọ̀ ní fún yín o gbólóhùn yẹn pé wádìrìbù hùnà ẹ lù wọ́n kì í ṣàpọ̀nlé fún yín rárá kì í ṣe àpọ̀nlé fún yín tó bá ti di pé ọ̀rọ̀ obìnrin dé tẹ́wú ẹ bá a ṣe máa sọ fún ọmọdé bólówó ẹrú ṣe máa bá ẹrú rẹ̀ wí ọlọ́run tó sì mọ̀ yín ló sọ ọ́. ọlọ́run tó mọ̀ yìí ọlọ́run ò sàdédé sọ bẹ́ẹ̀ torí pé obìnrin tí wá sí ọba ti ràn ẹ máa wò ó tọ̀láàkì ni ó padà kẹ́yìn rẹ̀ tọ̀láàkì ni ó padà kẹ́yìn rẹ̀ kì í ṣe nǹkan rẹ̀ kí obìnrin tó wà nílé ọkọ kí wá sí mọ́ràn kì í ṣe nǹkan rẹ̀. irú obìnrin bẹ́ẹ̀ kọ́ níyàn máa ń wòran tí ó fi bí kejì tí èbí kẹta. ẹnìkan fa ìyàwó ẹ̀ kalẹ̀ ńjọ́ kan mo wá bi léèrè pé dákun mọ́ fà á kalẹ̀ ẹ̀gbọ́n tó sọ fún mi ó ní ààbò ó ní ordinarily ọmọ ọmọ kan ló yẹ kó bí fún òun mistake nìkejì ó ní sọ pé bẹ́ẹ̀ ṣe ń wò yìí kì í gbọ́ràn. kì í gbọ́ràn wàlá nǹkan burúkú ni kó bí mọ̀mọ́ gbọ́ràn. nínú nǹkan tí máa ń yẹpẹrẹ ẹ̀yà lọ́dọ̀ ọmọ ló wà kọ́mọ rí ìyá ẹ̀ gẹ́gẹ́ bí aláìgbọ́ràn. ká sọ pé òdélé ọkọ rí ni pé òdélé ọkọ rí ẹ bí ìyàn ò délé ọkọ rí tó bá ti débẹ̀ ọ yẹ kó o ti mọ̀ pé sítátọ̀sì ẹ ti kúrò ní ìpele kan ó ti bọ́ sí ìpele míì ó lè ti torí pé ó kéré lọ́jọ́ orí kí wọ́n fi ọ jọba kó wá kó wá gbé adé ọba rẹ kó wá fi jókòó kan wá nítorí pé ọjọ́ orí rẹ̀ kéré ni kò sọba tí ó ṣe bẹ́ẹ̀ láyé tàbí tí ó wàá fi adé orí rẹ̀ tí ó fi máa takòtò láàrin àwọn ọmọdé ẹgbẹ́ rẹ̀ ipò pé o dìyàwó o ti réèsì ẹ o ti gbé oga ga tó o sì gbọdọ lo làákàyè pẹ̀lú ipò yẹn lọ́rẹ̀ yọ agidi agidi lọ yọ kúrò ní ọ̀rọ̀ agidi ti tí ó yọrí sí ẹlù wádìrí ìbú òun nà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ẹlù wọn. lílù yẹn kàn ní májẹ̀mú ni gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú kò gbọ́dọ̀ la àpá lọ kò gbọ́dọ̀ la ojú ọgbẹ́ lọ kò gbọ́dọ̀ fa ẹran kò gbọ́dọ̀ fa ẹran ara ya òkè òǹkà rẹ̀ ò sì gbọ́dọ̀ kọjá mẹ́wàá. ẹgbàá mẹ́wàá o sì gbọ́dọ̀ lù ní ojú kan náà ó pin sí ibi tó bá ti fẹ́ lù ni tó bá ga sí pé ọwọ́ ló ti fẹ́ lù márùn lọ́wọ́ ọ̀tún márùn lọ́wọ́ òsì tó bá ga sí. Ah. àwọn olórí kunkun lẹ̀ ń gbọ́ tí wọ́n ń dùn ṣe ẹ̀rọ àwọn tí wọ́n èso lórí kunkun wọ́n ó dojúbolẹ̀ báyìí ni wọ́n mọ̀ bànújẹ́ wọ́n á kún fún bànújẹ́ ní báyìí ah! àwa tá a jẹ́ ìyá ńlé ọkọ tá a jẹ́ ìyá tá a bímọ ọlọ́run ẹlẹ́dàá wa sì sọ wípé kí wọ́n tó fi kòbókò bá wa wí. ọ̀rọ̀ tó yẹ kí wọ́n sorí kodò kí wọ́n sorí kodò kí máa banújẹ́ ni pẹ̀lú ògo ọlọ́run èní bọ́rọ̀ mi débi kò bùkú lọ́dọ̀ ọkọ mi èní bọ́rọ̀ mi débi ẹgba lọ́dọ̀ ọkọ mi sọ̀hábà kan lu ìyàwó rẹ̀ ó lù ú ó fẹ́ kọjá ẹnu àlà obìnrin yẹn wá lọ bá nàbí sallallahu alaihi wasallam pé ọkọ òun lu òun wo bó ṣe lu òun ànábì ní àní ibi ọkọ léèrè lórí pólùyàwó rẹ̀ àní ibi ọkọ àní ibi léèrè lórí kó ṣe ni torí pé ẹ wò dáadáa obìnrin tọrọ ẹ bá padà jẹmọ lílù wọn èyí ni nǹkan ti ṣe wọ́n nǹkan ti ṣe ni. àmọ̀ràn tẹ́bi ó kàn fún ẹ̀yin ọkùnrin rèé tó bá ti kàn án pé obìnrin ò ní gbọ́ràn sí ọ lẹ́nu àti lílù sọ̀rọ̀ àwọn tí wọ́n ní kó lù yìí wọn ò gbádùn wọn ò ní farabalẹ̀ jẹ́ gbáhùn. <laughs> kọ̀kọ̀ láti lú ẹgbà mọ́ ọ lọ́wọ́ kọ̀kọ̀ láti fa aṣọ rẹ ya kọ̀kọ̀ láti bù ọ́ so lábẹ́ kọ̀kọ̀ láti bù ọ́ sọlọ́rùn torí ọlọ́run tó ní kó o lù wọ́n ọfẹ́ kan mọ̀ pé kírímìnà ń bẹ́nu wọn ni tí ó bá fi wá kó wọ ọ̀tá bí ọmọ tuntun tí wọ́n tún mọ ní àbá tó dé o tí ó dì sọnù tí ó dì sọnù wò ó ràn for a while tí ó bá tún rẹ̀ ṣe kó máa bá tiẹ̀ lọ má sọ lẹ́nu gbogbo ibi tí wọ́n ti máa lu obìnrin láyé ni máa yọrí sí ìsọnù torí kò sí ni yóò fẹ́ ṣèṣe ńgbà tí ńgbà ìbá fẹ́ lù ú ìgbà náà ni ó tún wá rí rẹ̀ gẹ́gẹ́ bí ìyá lójú àwọn ọmọ tí ò fẹ́ gbá jẹ gàrú yóò wá wọnú ọkàn rẹ̀ wá kò ní jó farabalẹ̀ yóò fẹ́ dà sí rọ́ọ̀fù ìmí ìtọ́ bá mọ tapantó tapantó àbíkílẹ̀ pé tapantó tapantó yóò fẹ́ gbọ́kọ̀ ẹ̀ nípa mọ́jì ọkọ̀ ǹdẹ́mù ẹ̀fẹ́ lómi tó fẹ́ fẹ́ tí o ti gbọ́ jẹ́ kí bàbá rẹ̀ ó máa sin tó bí ẹ ó lè wá sọ́dọ̀ tiẹ̀ <laughs> tí ó ní bàbá kó mọ bọ̀sọ́dọ̀ ìṣe làbá yóò wẹ̀kọ̀ ọmọ rẹ̀ ó ń sìn wọ́n pẹ̀lú abẹ́rí oyin yóò gún ọ lábẹ́rí oyin. ẹ yóò rí ọ̀rọ̀ yìí wàláì fúnmọ̀bìláì ọ̀rọ̀ tó yẹ kó tún yín ṣe ni tó come back to senses ẹ ní rí obìnrin kan láyé tọkọ ẹ fẹ́ràn kẹwàá gbọ́nù tàn wípé àwọn àsìkò kan ọkọ ẹ ti lùbọ́ ẹ̀yìn obìnrin tó bá ti la lílù lọ wọn ìdálẹ́lẹ́ ọkọ wọn ìdálẹ́lẹ́ ọkọ iyì rẹ ni kọkọ rẹ sọ fún wọn pé kíní yóò dà arábìnrin kíní yóò dà ẹ̀sìn òfaramọ́ kò sì gbà bẹ́ẹ̀. kínú ẹ sì dùn pé ọkọ ẹ tún wọn ṣe kínú rẹ ọba ti dùn ó di olórí kúkúnù ìbẹ̀rẹ̀ orí kúkúnù tọ́kọ̀ ẹ bá ti tún ọ ṣe tínú ẹ wá bàjẹ́ ọkà sọ pé mo ti gbọ́ náà ni ó ní ẹ má bínú sà ó ní mo ti gbọ́ ṣùgbọ́n ìpẹ̀yìndà mo ti gbọ́ rẹ ó ní pé ò túraká ojú ẹ kún fọ́fọ́ fún ìbànújẹ́ olórí kúkúnù ni ọ́ ṣé wọn sọ fún gbà ń lọ ilé ọkọ wípé ilé ẹ̀kọ́ ló ń lọ ni ṣé wọn ò sọ fún ọ ni tó bá mọ̀ pé ọkọ rẹ ò lè pè ọ́ ṣàkíyèsí béèrè fún tó béèrè fún tọ̀lá kìnà pé kọ́kọ́ ẹ̀kọ́ yọ̀ǹda rẹ bẹ́ẹ̀ tó ti bí ti tó báwọn kan ni òbí mọ rárá ìwọ lè bá ọmọ tiẹ̀ wí ìwọ ọ̀yà o lè bá ọmọ tó bínú wí ìwọ ọ̀yà o lè bí o lè bá àbúrò rẹ o lè bá wí. ẹni tó wá jù lọ tọ́lọ́ mọ̀ọ́mọ̀ ni kó bọ́ ọ wí ọwọ́ á bọ́ ọ wí inú rí ọ̀wà á dùn sí i ọbọ̀ wí pẹ̀lú ọ̀rọ̀ ẹnu ni o kò tí ì la kò tí ì ná o má gbà lójú <laughs> nínú àyètá àti gbọ́dọ̀ lu èèyàn lójú wà ìsìláàmù ṣe léwọ̀ ọ̀gbọ́dọ̀ gbalẹ́sẹ̀ ẹ̀ṣẹ̀ èṣe ìbáwí torí ìbáwí tẹ̀sìn sọ àtàdìbù ni àlẹ́ òǹkú bá tú àtàdìbíyà ni ìbáwí káfi kọ́ lẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n àwa rí pọ̀pọ̀lọpọ̀ obìnrin ẹni ẹ̀ máa wù tọmọ kan bá ti kúndùn kọ́ máa jẹgba wọn ìgbọ́ràn tọ́ọ̀gì ni ẹ máa yà nígbà táwọn wà ní primary school gbogbo àwọn tó ga sí wípé almost every day wọn ò lè má jẹgba ẹ̀kọ́ wọn padà wúlò fún wọn ẹ̀kọ́ wọn padà wúlò fún wọn bẹ́ẹ̀ náà nílé kéwú náà gbogbo àwọn tó ga sí pé wọn ò lè mọ̀ jẹ pankẹ́rẹ́ wọn ò lè mọ̀ jẹ kòbókò àfáà wọn ì sábà wúlò fẹ́kọ̀ náà ni kìí ṣe nǹkan gidi ni kó ga sí pé bọ́ọ̀bá tí ì rẹ gba ò tí come to your senses kìí ṣe nǹkan gidi jẹ́ kọ́rọ̀ ò tú ọ jẹ́ kí ìbánisọ̀rọ̀ ò ọ jẹ́ kí káyọ̀ ò ọ jẹ́ kí gbólóhùn à nítòsí yóò dá o bí ó tú ọ. mọ̀jẹ̀ ó lọ sórí pé wọ́n sẹ̀ mọ́ fi pankẹ́rẹ́ ẹ́ pankẹ́ tọmọ rẹ̀ ń jẹ kòbókò tọmọ rẹ̀ ń jẹ lójú ọmọ rẹ̀ náà ọlọ́run ò ní kẹ́ ẹ tọ́jú ọmọ pamọ́ tẹ́ bá fẹ́ báyà wí náà ọmọ lè jókòó ọmọ lè jókòó sófin rí abúlé ìbúnú àbáàsì ni ọgbàgbé tó gbọ́n nígbà kékeré hùn ọmọ ẹ̀ náà nígbàgbé pé ó lè jésù kò ní ọ̀rẹ́ mi ní ní àná dádì mi à wọ́n bá ní kí mọ́mì mi ó tẹ́wọ́ wọ́n bá fún wọn lẹ́gbàá mọ́mì máa ní yéé yéé wọ́n tún ní tẹ́wọ́ ẹ̀sùn fún mi ọmọ rí ó sọ̀rọ̀ rẹ di theatre school láàrin àwọn ẹgbẹ́ rẹ̀ wọ́n ẹ̀ tẹ̀sí làkàì wọ́n tẹ̀sí làkàì kẹ́ ẹ mọ ọkọ ní aláṣẹ yín ní àná mo sọ̀rọ̀ lórí ìyọnú ọkọ àbí àti níjẹ tàbí jẹrin. conclusion ọbẹ̀ ni wípé bó o tiẹ̀ ló o fẹ́ rí ìyọnú ọlọ́run ọgbà bí ìyọnú ọkọ ẹ wọlé ni tó fi rí ìyọnú ọlọ́run kí n fà rí ẹ wá lọ wẹ̀ sí àwọn obìnrin lágbàáyé tí wọ́n sọ pé ọkùnrin àtobìnrin bákan náà ni ẹ wá wù ẹ̀sìn wọn ọ̀rọ̀ wọn ti dàrú láyé. ẹ lọ bẹ̀rù ọlọ́run ẹ má jẹ́ olórí kunkun ẹ má jẹ́ olórí kunkun sọkọ yín ní gbogbo oríṣi mẹ́rẹ̀ẹ̀rin ọ̀nà tóbi máa ń gbà jẹ́ olórí kunkun ẹ má jẹ́ olórí kunkun sí ọkọ yín èyí ni àmọ̀ràn tèmi fẹ́ fún ọ. kó lọ yiri ẹ̀wù ìwọ tó ń so orí kunkun lọ́wọ́ sọ́kọ rẹ tó bá ti yá délé lọ bẹ̀ẹ́ pé kò yé mi tẹ́tẹ́lẹ̀ ni ó ti wá yé mi báyìí jẹ́ kí ara rẹ jẹ́ ó gba correction ọkọ rẹ is your boss ọ̀gá rẹ ni ọkọ rẹ oníbàwí rẹ ni ọkọ rẹ olùkọ́ rẹ ni ọkọ rẹ nípasẹ̀ ilé ìwàlìjẹ̀ náà mo mú àdìsí wá ẹ lọ you see the problem ni pé ẹ mọ gbà wọn ọ̀rọ̀ yẹn mo mú àdìsí wá tálẹ́ ibi sọ fóbìnrin kan wípé lára ọkọ ẹ̀ làlìjẹ̀ náà rẹ àti náà rẹ wà lára ọkọ rẹ kò sí àdìsí sọ pé lára ìyàwó wa làlìjẹ̀ náà ọkọ wà so ajúra wa lọ níwájú ọlọ́run tìjàkadì kọ́ bọ́ ọ bá ga ju ọkọ ẹ lọ ní ìdúró ó ṣiṣẹ́ bó o ṣe wà ìjẹ́ náà lọ́dọ̀ rẹ ni. obìnrin ní ọkọ wá ìyọ́nú ọkọ obìnrin ní ọkọ wá ìtùnú ọkọ obìnrin ní ọkọ wá ìdùnnú ọkọ rẹ̀ kọkọ ẹ̀ tó máa gbé lẹ́ẹ̀kẹjọ kọkọ ẹ̀ máa gbé lẹ́ẹ̀kẹjọ obìnrin ní ọkọ náwó eré sọkọ rẹ̀ kọkọ ẹ̀ tó náwó eré sí i. torí pé oní ń wá ìyọnú ẹ̀ oní ń wá ìyọnú ẹ̀ ibi tẹ́sìn wá gbé kànú tí ọ̀bà tí ọlọ́run ẹ lọ síbi ẹ̀sìn míì ibi tó dá sí wípé àtọkọ àtìyàwó lóògùn ìjókòó wájú ni wọ́n jọ máa darí ìjọ tó jọ máa tú yín jẹ fálì yálùbí àwọn kan sọ lóde wípé kò sí tọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe àwa àsọ fún wọn wípé àìmọye nǹkan lọkùnrin lè ṣe tóbìnrin ò lè ṣe ara ọkùnrin lóbìnrin lè ti rí ìyọnu ọlọ́run ọkùnrin ò lè rí ìyọnu ọlọ́run lára obìnrin mú mú mú mú tìyín wá ọ̀rọ̀ kúfùrù ni ọrọ ìsìyánu ni ọrọ tó ń takọ̀ ọ̀rọ̀ ọlọ́run tí ń takọ̀ ọ̀rọ̀ ògìṣẹ́ ni kọ̀ọ̀mọ́ ní kò sí tóbìnrin lè ṣe ìwádà àmọ́ sọ pé èmi náà obìnrin bí ọkùnrin ni mí níbo ló ti di obìnrin bí ọkùnrin níbo ọkàn dìdàkudà ni. wọ́n ní sóò lè gọ̀pẹ́ àbó olè kan lé àbó olè wá eh, ọkọ̀ eh, gbégi lódò àbó olè gbé sọ́kàwé. àwọn àti torí àwọn obìnrin tí ń wọ ọ̀kadà káàkiri tí wọ́n ti ta ni. àbẹ́ẹ̀ tí ń gba mọ́rí ibi tí wọ́n náà bá iye tiẹ̀ lọ́nu ní ọkọ rẹ ní òjò pọ́kàn rẹ lé ọ̀fẹ́ mọ̀ wá ọlọ́run wọnú wọ ní tèmi o èmi ò o. àmẹ́mí ń tèmi o ọlọ́run jẹ́ kí n wọ̀ ọkùnrin ní máa wo obìnrin obìnrin wọ ọkùnrin níparí ẹ̀yin obìnrin wàláì ohun tó lọ ń pè yín sí tó jíṣẹ́ ẹ̀ pè sí ibẹ̀ ni oríire wà fún yín ibẹ̀ sì ni ìrọ̀rùn wà fún yín èmi ò rí ẹni tó gbé ọkọ rẹ̀ síbi tẹ́sì ní kó gbé sí tó wá kábàámọ̀ mi ò rí àwọn tí máa kábàámọ̀ náà ni àwọn tí wọ́n yí ọkọ wọn kúrò lórí àga àlèfà sọ wá rí kì í sí gbogbo ọkùnrin ló ṣe yẹ kúrò lórí àga àlèfà irú èmi for that matter kò sóbìn tó lè yẹ̀mí kúrò lórí àga àlèfà yóò délé bàbá rẹ̀ lórí lórí eré ni lórí eré ni ó délé bàbá rẹ̀ ọyẹ́ mi kúrò lórí àga àlèfà àti mọ́jókòó sí ẹ̀ possible now ẹ̀ possible nǹkan ti ṣèyàn nìyẹn ọgbọ́n tí yorùbá gan sọ pé ilé tí obìnrin bá ti ké atótó arére igi arére ni ó wù ń bẹ́ẹ̀ ànábì náà sì sọ wípé ìjọ náà ò ní soríire ìjọ tó bá fi obìnrin sí adarí wọn wọn ò ní là wọn ò ní jèrè ṣé ẹ lérò pọ́rọ̀ yìí ni. ọkọ rẹ̀ ó sọ fún ọ wípé má lọ ibì kan o ọ ní ọ lọ o gbogbo tó bá wù í ní kẹ́ o. lẹ́nu ẹ sọ́kọ rẹ ọkọ ẹ ní ọkẹ́ owó ọbẹ̀ rẹ o ò ní ẹ máa lọ ibi tẹ́ ẹ̀ bówó ọbẹ yín nù ó sì bá ń bẹ̀ náà. Allahu akbar ọlọ́run mọ́gẹ́kẹ́ ń ka àgbákò Eh, àgbákò ni tí obìnrin bá ṣe bẹ́ẹ̀ ń yàn àgbákò ni o àgbákò ni. sọ ẹ̀yin obìnrin mo rọ̀ yín ẹ lọ túbá kẹ ẹ tẹ́tí gbọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kẹ ẹ máa bẹ́ẹ̀ ṣe máa ṣe pẹ̀lú ọkọ yín ó rọrùn fún yín láti rálì ìdáná wọ̀ easily tẹ́ ẹ bá ti lo ntọ́lọ ní kẹ ẹ ṣe pẹ̀lú àwọn àfáà yín aláwọ̀ fi wá sí kòǹgẹ́rẹ́ ẹ̀yin ọkọ ẹ má gbàgbé èmi èrò lé sápá sí tìyín náà ń bọ̀ wájú o tàwọn obìnrin mò ń sọ lọ́wọ́ ni o tẹ̀yìn ọkùnrin náà ṣe kí ni ẹ̀ ń torí pé bí nùṣúùzù ṣe wà lára obìnrin náà ni nùṣúùzù wà lára àwọn ọkùnrin ọlọ́run kó ẹnìkọ̀ọ̀kan wá yọ ọlọ́run kó ẹnìkọ̀ọ̀kan wá yọ ẹ́ ọyẹ gba fíṣẹ̀ bíi láyò

orí kuku wọ́n ní orí kuku tóbi máa ṣe ọ máa ń kópa lára bá àwọn ọmọ wa gan-an. ẹyún gan-an òun tún ṣe pàtàkì kódà alùkìámọ̀ lọ ga jù ni àwọn obìnrin tí wọ́n máa ń sorí kunkun àwọn ọmọ tí wọ́n máa ń sábà jáde lára wọn wọ́n máa wọ́n máa ní èébù díẹ̀ kódà mo obìnrin kan bí ọmọ mẹ́fà àwọn ọmọ mẹ́fà tó bí kódà sàṣàní káàkiri ṣe búkíà fún inú àwọn ọmọ wọn. ṣé ẹ gbọ́ tí wọ́n wí wọ́n láwọn obìnrin ẹ máa gbọ́rọ̀ yìí o wọ́n láwọn obìnrin tí ẹ máa jẹ́ olórí kunkun yẹn wọ́n ní kódà a máa fẹ́ẹ̀tì àwọn ọmọ wọn torí pé òwú tíyà bá gbọ̀n lọ́mọ ràn wọ́n wá mú experience kan wá pé obìnrin kan jẹ́ olórí kunkun ó bímọ mẹ́fà gbogbo ọmọ ẹ̀mẹ́fẹ́ẹ̀fà ni àdánwò yẹn ń ràn débi pé àwọn ń sẹ̀ ń bá wọn ṣe rúkúyà ni. sọ̀rí báwọn orí kúkú ẹ ṣe nǹkan gidi kìí ṣe nǹkan rẹ̀ lọ ronúpìwàdà ń bẹ̀ ni ẹ̀yìn kan náà lẹ́sìn wá ń sọ lẹ́ẹ̀kan pé kéèyàn ṣe sùúrù o sẹ́ẹ̀rí bí ẹgá sí báyìí. alọ́ sẹ́ẹ̀rí wàláì pé ọmọbìnrin ọjọ́ ọmọ kékeré lóye délé ọkọ tàbó jẹ́ adélébọ̀ kò ní í ṣe pẹ̀lú sọ́nísábàbí pẹ̀lú orí kunkun rẹ̀ àti àìjẹ́ olórí kunkun rẹ̀ ẹ̀mí ìrẹ̀lẹ̀ ẹ̀mí ìrẹ̀lẹ̀ ni kì í jẹ́ kíyàn jẹ́ olórí kunkun ẹ̀ńtọ́kàn ẹ̀ bá ti ga tọ́kàn ẹ̀ bá ti ga ìbá àjọmọ kékeré yóò jẹ́ olórí kunkun ni. so ká lọ yí ọkàn wa wò ká lọ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ká lọ ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ so alọ́ọ̀fíwá ti kùn gẹ́ dáadáa ẹ̀ á tún máa gbọ́ síwájú sí i nínú prógámù ọ̀rọ̀ ìfẹ́ mo kàn gbé ilé ìwọlé báyìí ni á tún máa gbọ́ síwájú sí i láti alẹ́ lọ ọ̀rọ̀ ọ̀fẹ́ ó ń lọ lálẹ́ ọ̀rọ̀ fíkìú òun náà lọ lálẹ́ aláwọ̀ fi wá sí kòǹgẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta wa atubu ilaik.